الحمد لله الحمد لله الذي امر عباده باتباع الحق ونهاهم عن اتباع الهوى احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله خير من قام بها نفسه وداعي إلى الحق وعمل به صلى الله عليه وعلى آله على الحق وأصحابه الصادقين وكل من ابتدى الحق وعاد والهوى إلى يوم بعد أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل وإن الآن تعين العبد على تعين العبد على اتباع الحق وأما من خاف مقام ربه ولا نفس عن الهوى وإن الجنة هي المأوى وأبيتنا اليوم أن أحسن الأوطان أكثر عن مرضي عن دار عدوان ومرض مكاتي يقدم بدينه والقيم والأخلاق لا يمس الذكر علم الناس منذ القتل إلا أنه قد ظهر في أصلنا بشكل لم يسبق له مسير وعلام موضوع وإشارة منشورة وعلامته معرفة وحفاظه كثيرون وعصاه عديون إنه اتباع الهوى وما أدراك عن الهوى كانوا فيه من عالمين وكان عليه من عاكفين الهوى ميل النفس إلى شيء أو ميل الطبع إلى ما يلائمه الهوى محبة لإنسان شيء وغلبته على قلبه واتباع الهوى هو السير وراء ما تهوى نفسه وتشتهي أو نزول على حكم العاقبة من غير تحكيم عقلي أو رجوع الشرع أو تغيير عاقبة قال الشعبي رحمه الله إنما سمي الهوى هوى لأنه ياوي بصاحبه في النار خطورة اتباع الهوى الهوى مرض خطير ما خالف شيئا إلا قدره ومن رفع في العلم أخرج طالب العلم من الكذب والشرور والضلالة وإن وقع بالسوء أتى بك البلاء والسمع وإن وقع بالأمر قال القاضي إلى البني وكله وإن وقع بالعبادة أرفض العالم في البدع ومخلفة السنة وفي القرآن الكريم آيات كثيرة يحذرنا فيها ربنا سبحانه وتعالى من اتباع الهوى وطاعة أصحاب الهوى وقد قال ابن عباس رضي الله عنه ما ذكر الله هوى في القرآن إلا تفهمه قال تعالى ولا تتبعوا الهوى أن تعدلوا وإن تلموا أو تعرفوا وإن الله كان بما تعملون خبيرا سورة الكفاح الآية خمسة وثلاثون هنا وقال عز وجل وعلمكم بين الناس ما أنزل الله ولا تتبع وراءهم واحذروا ان يصلوك بعد ما انزل الله اليه سوره الايه الايه الثالثه والاربعون وقال سبحانه وتعالى ارايت من اتخذ الهه هواه افانت تكون عليه وكيلا سوره الفرقان الايه الثالثه والاربعون وقال عز وجل ام رايت من اتخذ الهه هواه واضله الله على وختم على التمر وقلبه وجعل على قدره إشارة فمن يهديه من بعد الله أفلا تذكرون سورة الجاهلية الآية الثالثة والعشرون أقريت من دخل إله وولد عجيب الأمر هذا الإنسان الذي يعمل وله من دون الله ولا يعلم شيئا إلا وكله ولا يعلم شيئا إلا فعله ولا يعلم ما حضر الله سبحانه وتعالى ولا يحب مع حتى الله بل واقف مع شهوته ولذته ولو كان فيه سخط ربه سبحانه وتعالى وغضبه وهو لا يبالي إذا قال بشهوته ورضا ضل ربه وحايا أم سخطه لا يفعل ما يميل عليه هواه إلا حتى أحب لهواه والأفضل أفضل لهواه والأعطى أعطى لهواه ومنع منع لهواه وهو آخر حجة وأحب إليه من يريده الله سبحانه وتعالى قال قتادة رحمه الله إن الرجل إذا كان كلما أورى شيئا وكبره وكلما ساء بين أعدائه لا يأتي عن ذلك ورع ولا تقوى فقد اتخذ إلهه هواه في محراب الهوى أدعى كثير من المسلمين صلوات وارتكبوا المتعارض واتبعوا شهوات والطرف المشقات خمور ومخدرات حوادث ومغمرات خيروا في الليل على المنكرات ودوران الإمامات بين المحرمات يتبعون الهوى واتباع الهوى أسماك مخاطرة أعدنا الله وإياكم منها بارك الله لكم في القرآن العظيم ونفعنا الله وإياكم أشكركم ولهم ọba àlejò ọlá ọba tó ní ọdún ká tó máa jẹ lóbìnrin pẹ̀lú tí kì í ṣe jẹ́ ọmọ ní wa kì í gbàgbára wa kì í ṣègbè wa kì í ṣe ìṣòro lọ́wọ́ sọ̀tàlẹ̀ wọ̀ sọ̀tàlẹ̀ ọba tí a kọ́ fẹ́ bì òun náà ní ọba tí ọba yẹn ní gbogbo ọba adúgbẹ́ pé kò jẹ́ kí ìmọ̀ tó kọjá ìgbọ́sọ́ kí àti wọn fún wa àwọn akíkọ̀ọ́ ọlọ́run máa bẹ̀rẹ̀ à ń ṣe owó rẹ̀ bẹ́ẹ̀ tí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ìgbà ti láyé ọlọ́pọ̀ wà ní ìtọ́sí fún wa. ó wá ní bàbá mi lórí ìbàdàn èyí tó fẹ́ ọ̀rẹ́ dáadáa báyìí bá yọ̀ fẹ́ pàdé ọ̀rẹ́ àgbàrá ọlọ́pàá òwúrọ̀ rẹ̀. ọba tí wọn kọ fẹ́ lùdì òun náà yẹ ọkọ̀ pa àwọn ẹ̀dá ẹ̀ láti láti máa tẹ̀lé òdodo ọba tó kọ̀ fún wọn nípa tí wọ́n tọ́ ara ní máa tẹ̀lé iṣẹ́ ìfẹ́ lù ọba ìdókòwò ni òun ló tó fi ọ̀fẹ́ fún àwọn akọ́fẹ́ tó bá yìí àti tó yẹ kó ti tó àti tó ṣe yẹ òṣìṣẹ́ tọkàtọkà pé kò sí ọba àdúrà ṣùgbọ́n tó ní ẹlẹ́dọ̀dọ̀ àti ọlọ́wọ́ ọba ọ̀gbọ́n ti ṣe ọba yìí òun ló jẹ ọlá ọba yìí òun ló ní ọba yìí òun ló ní ilé ẹ̀yẹ òun náà ní ṣe òun ní parí òun náà ní ọba alágbára ní gbogbo òṣìṣẹ́ tọkàtọkà pé kájá lọ wá àtúwájú wa àdéhùwà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ nínú ẹni ní ìjà ẹ̀mí lóru tí o ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀ tẹ́lẹ̀ láti máa tẹ̀lé pẹ̀ mọ́. Àlejò ó pèpè ìdílé òdodo tó wá ń tẹ̀ ẹ̀mí lóru ó ní ìgbé máa tẹ̀lé pẹ̀ lóru pẹ̀lú sílẹ̀ ó wá sí ìdílé tí ti èkó láyé. Àlejò ìjọ ọkọ̀ máa tẹ̀lé mọ́ kò máa bá àwọn ọmọ abẹ́ àwọn tó dúró wọ́n jẹ́ tó dúró bí lójú máa tẹ̀lé òdodo wọ́n sì jẹ́ ìfẹ́ inú wọ́n ń yẹ lórí títí wọn ti lọ́ọ́ bọ́ náà gbogbo ẹni tó ń tẹ̀lé òun àti ìjọba ọba tó ń kárí fún ìlọ sí ọjọ́ àti ìdè ẹ̀yìn ìjọba ọba wọlé ìjọba ọba tó lọ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ àti ní gbangba ìpàyọ̀ ọba tó lọ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ àti ní gbangba ìjọba ọba òun náà láti ìtẹ̀lé òdodo òní máa ń rìn lọ́wọ́ láti fúnra fún mi máa tẹ̀lé ìfẹ́ mi fún wa ìfẹ́ wa fún wa ní sọ́ọ̀rọ̀ ìlú náà ayé àtàlù náà ti bọ̀ sí wọn. ó ní ẹni lóhùn tí bá ń bẹ̀rẹ̀ fún wọn gbọ́dọ̀ wá sí wọn lọ́wọ́. ẹni tí wọ́n ń páyà tí dọ́kítà lè fún wọn gbọ́dọ̀ wá sí wọn lọ́wọ́. wọ́n mú àjẹsà àlẹ́ ẹ̀wà. bẹ́ẹ̀ ni ẹ wá ká kúrò títí máa tẹ̀lé ìfẹ́ ẹ̀rú olú àti ọgbẹ́ ẹgbẹ́ ẹ̀fọn tó lè wọ́n ní ìfẹ́ ìfẹ́dá ìyàwó máa wà. ibi tí wọ́n bá wọ̀ sí ibi tí wọ́n tẹ ìwúlẹ̀ wọn àlùfẹ́sẹ̀ ni wọ́n bá wọ̀ nígbà ìgbéke ni wọ́n bẹ̀rẹ̀ máa wọ ìwà ìjọ lọ. ìgbà tí wọ́n tó wá jọ lọ́nà ọ̀wá ni wọ́n máa tẹ̀lé ìfẹ́ wọn. torí pé kí ẹ̀fẹ́ kò ní ṣe olórí ayé inú pé olórí tẹ̀lé ìfẹ́ ẹ̀rú ẹ̀fẹ́ kò ní ṣe olórí ayé ìgbà kan tó níwe òògùn gbégi gbégi títẹ̀lé ìgbà ẹni ṣàìtọ́n òsì tó ọ èyí lára ìlànà ìtẹ́ ẹni rẹ̀ lọ́tẹ̀lé o òun bá sọ ọdún lójú tí gbogbo wa ń sọ pé àwọn òbí lára ẹni ní ṣàìtọ́n ọ̀jì nítorí títẹ̀ ìtọ́n ó tẹ̀lé bẹ̀rẹ̀ pẹ̀lú o wọn bá gbogbo àwọn wàhálì pé ìtọ́kọ̀ wá ìtọ́kọ̀ wá tẹ̀lé ìtọ́kọ̀ wọ́n sọ pé èyí ti pé àwọn ẹ̀yìn ìlú kírun ó sì wà fún àwọn ẹ̀yìn ìlú ṣùgbọ́n kí ìlú ìlú kírun ti tẹ̀lé pẹ̀lú ẹ̀yìn o wọ́n ti gba ẹ̀yìn ìlú sọ̀rọ̀ tó. àlẹ́ ìwọ ni bẹ́ẹ̀ kó o bí gbogbo ọ̀sán ọba kan lóbìnrin ló gbé láyé ìwọ ni bẹ́ẹ̀ o tí gbogbo náà ti sọ̀rọ̀ lọ kó wá kó o pẹ̀lú sáláyé ọ̀rọ̀ yìí ti wọ́n lóbìnrin láàrú ó ti mọ̀ ṣùgbọ́n kí ìlú ìlú ìlú ìlú ìlú èèwọ̀ ni kí ló pèsè wá kọjá afẹ́fẹ́ bẹ́ẹ̀ onídàájọ́ òun náà ṣùgbọ́n kí lè fẹ́ bẹ́ẹ̀ ìgbà rẹ̀ sáwà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń tọ́jú nípa tí oríṣiríṣi àwọn ọ̀dá rẹ̀ èyí ti ẹ kó sínú ẹ̀sìn yìí àwọn ìdílé ń sára rẹ̀ fún ọlọ́run àtàlẹ́ ìlú òkúlé kalẹ̀ àwọn ọmọ àwọn ẹ̀ mọ̀ àwọn ẹ̀ mọ̀ kó sí ilé ìsàlẹ̀ ìlú kí wọ́n wá wà kí òun kò tó sílẹ̀ títẹ̀lé ìgbẹ̀rún mi. àdéhùn ẹni tó ní sórí ikú ìtọ́ tẹ bára dìbò òun ẹ̀ àdúrà ìbára mi bára ẹ̀ àdúrà ìhàpá àdúrà ìhàpá sọ̀rọ̀ ìyẹn ṣẹ̀tọ́ọ̀nù mi wà àdúrà ìhàpá mi ọ̀tá ẹlẹ́yìn gbọ́dọ̀ mi lórí ọ̀rọ̀ ẹ̀ ló wá òun ẹ̀ ti òun ẹ̀ ti fi ẹnu ara rẹ̀ tí a bá wá lò nípa sọ́dọ̀ pé ìgbọ́lá sáà nínú àrùn lẹ́kọ̀ọ́ náà wà ní àwùjọ tí ìta ìwà ajẹ́ mọ́ ìlọ́wọ́ àwùjọ tí wọ́n ẹ̀sìn báyẹ̀ lè jẹ́ mọ́ ìlọ́wọ́ àwùjọ ni nípa nígbàdà lọ́jọ́ tó ti pẹ́ àwùjọ wà á yẹ ní ìlú ìkẹ̀wù bí lásìkò náà wà ní. nígbà wọn ní ilẹ̀ káàdì ṣùgbọ́n àlẹ́ wọn bá tẹ̀lé lónìí ó ti lágbára àdúgbò ìwà gbára jùlọ òun náà ní wọ́n kọ́nà àwọn alátìlẹyìn rẹ̀ wọn ò lóun gbà ìgbéró ìlera ìmọ̀sára èèyàn bẹ́ẹ̀ ni máa ń lè bẹ̀rẹ̀ mọ́ ara ẹni wọ́n ní àyẹ̀wò àgbàdo àwa kí ni káàkiri ìgbẹ̀rù ìgbẹ́ ẹni òun náà ti tó kọ́kẹ́ pé inú àbúrò ẹ̀ nílẹ̀ nìkan òun ní ìwọ̀n àbí. òun tó ní ilé ọwọ́ ti padà ní ìlẹ̀ mú òun nìkan ní ìwọ̀n àbí èèyàn náà ti tó kò ní ẹsẹ̀ sọ̀rọ̀ àtẹ̀jọ́ àkànnà sọ̀rọ̀ lọ́wọ́ àlè bẹ́ẹ̀. báwo lè mú wọn sọ bẹ́ẹ̀ lọ ìdí ó fẹ́ pẹ̀lú pé bí ìṣesí nǹkan ẹ̀mí kò ní ara. tó ń gbé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ mi. tí wọ́n yẹ bá ẹ̀sẹ̀ wọ lọ́wọ́ ẹni tí ọmọ ẹ̀ máa ń lò ẹni tí òun pẹ̀lú ẹni lò. lò orí ìgbẹ́ ẹni lọ́pọ̀ ẹnì máa yá àdìgbà bí bàtà mi lè ṣe lọ́wọ́. ṣùgbọ́n tí mo bá àdìgbà nílẹ̀ àtẹ̀káàbọ̀ àwọn àtẹ̀kọ̀ àwọn oníṣẹ́ ọlọ́wọ́sì nítorí tó ń bẹ́ẹ̀ ní ìfẹ́ ẹlú lọ́jọ́ ọ̀rọ̀ máa nì. Orí pé tó ń jẹ́ bá fún àtòkí ọ̀pá ara wọn kò ní dáhùn. Mo mọ̀ ní ìṣọ́ra náà. èyí tó bá bá ìgbẹ́ inú rẹ̀ ló bẹ̀rù sí lóde òní ìjà ẹ̀mẹ́ ló pé ọ̀rẹ́ rẹ̀ lábẹ́rẹ́ ìgbẹ́ mi ọ̀rọ̀ àgbàgbà àdúgbò mi ìgbọ́dọ̀ ṣe àjọ ọ̀sẹ̀ lòun lọ. ó ní lọ́wọ́ àwọn oníke ní àyàkáwà ìlọ́wọ́ wa ó ní kò sí lọ́wọ́ oníke ní àyàkáwà títí ìpínlẹ̀ láàrú tó ṣe ń bẹ̀rù wọ́n ní pé àyàwó àti ìlànà tí a máa ń sọ̀rọ̀ àìpẹ́ ní àwọn kékeré mi. Pẹ̀lú ìgbé àwọn kò ní ìjà ọ̀nà ìgbàgbọ́ ìjà àkàdàmù yóò fà kéré ní. Pẹ̀lú kí àwọn àwùjọ ni wọ́n jẹ́ àwọn kékeré. Àwọn kékeré yìí ti di ìgbọ́ wọlé pọ̀ ní òkè wa ni. Bẹ́ẹ̀ ni wọ́n ìjà ń kékeré ní. Tọ́wọ́ yẹ kí ọ̀rọ̀ òní kọ̀ bá sọ̀rọ̀ tí ìfẹ́ inú máa túlẹ̀ sí ọ̀dọ̀ ọdún náà báyìí ìlú kí òṣèré tó báyìí ìlú fẹ́ ìmọ̀ láti ara tó ìgbé ara ní ìgbé ọ̀dẹ̀ àṣọ. bákan náà ni pé ó kọ́ àdúgbò yọkù ìwé ìyẹn níṣẹ ìwádìí òbí títí yóò fi mọ ọ̀rẹ́ àtúntò náà pọ̀pọ̀ ìdáyé àyùmọ̀tàrà ìdí ọ̀pọ̀ ìyẹn ti pé bíbí àjọ máa dá rẹ̀ lórí yóò sì máa yàtọ̀ sí nàìjíríà mohammed sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣẹ́ yóò sì máa pa ọmọ rẹ̀ síbẹ̀ yóò sì máa fi ẹ̀kọ́ ìgbìmọ̀ rẹ̀ lórí yóò sì wáyé wípé kò á lè tẹ̀lé ọmọ ọ̀gá àti ìyọ̀lá ó mọ wa nípa wa nípa ayé àtúntò kọ́nà nípa pé agbọ́dọ̀ àrùn nípa ní máa tẹ̀lé ìrẹ̀ nù tàbí táwọn abáwọn olùfẹ́ ẹgbẹ́ ẹ̀dá táwọn adáwọ̀ sí. ìdílé padà wà ní àbá wọ́n jà lọ wáyé wò. ó mọ wọn mọ òbí náà ọ̀fẹ́ nínú kọ̀ọ̀án àti kó kẹ́sì ọlọ́run fẹ́rẹ́ tu ó ń fẹ́ kí ọ̀sọ́ àgbẹ̀. tí a bá wọn sọ àbẹ̀wò ayé àwọn ọ̀dà ìfẹ́ ọlọ́run bá àlejò náà ní wọ́n ẹni ìpèníjà ló bíbí tí kò wá sí ẹsẹ̀ lóye tí adájọ́ bá fẹ́ dájọ́ tí ọ̀gá ìpèníjà ló yóò dájọ́ lọ́rọ̀ máa ń bẹ́ẹ̀ ni tí wọ́n bá kọ̀rọ̀ wá ara yín bẹ́ẹ̀ ni tí wọ́n bá pè ní dájọ́ lọ́rọ̀ ní kọ̀ọ̀dá ẹ̀kẹ́ rẹ̀ tẹ̀lé wá lọ ní títí mo máa là bẹ́ẹ̀ tẹ̀lé títí ìṣòro tó wá rí pé ìṣẹ̀lẹ̀ inú mi lẹ tẹ̀lé àwọn òṣèlú nínú tẹ̀lé tí ẹ̀yìn padà kú òní ìṣòro tẹ̀lé tẹ̀lé mo ní ọdún mo wá abẹ́rẹ́ tẹ̀lé màá bẹ́ẹ̀ àná yóò wọ́n kọ́ mi lọ ẹ̀kọ́ bá wọn máa mi àbí dúró mi ìṣòro bẹ́ẹ̀ ọ̀pọ̀ onímọ̀ ìṣìyẹn ni kọ̀bí òní nínú sọ́ọ̀tù náà ní àyà fọ̀tù náà ọlọ́run ní dájọ́ làwọn ọ̀rọ̀ ènìyàn ìmọ̀ràn ní ìgbàlá ọ̀dọ́ pẹ̀lú tó sọ àìsí rẹ̀. kẹ̀kọ́ ìdájọ́ ẹ̀mọ̀ tọ́lọ́ máa sọ ẹ̀mọ̀ tó àlẹ́bí ẹ̀ sọ ẹ̀mọ̀ tẹ̀sẹ̀ lọ́wọ́ wá ní ìtàwọn ìdájọ́ yìí. wà á lè kó ìmọ̀ àìsí ọ̀lọ́ tọ́lọ́ náà ìdájọ́ ìmọ̀ tọ́lọ́ àìsí ọ̀lọ́ sọ̀rọ̀ àlùfẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọ ìfẹ́ ẹni tó bá ṣe kalẹ̀ ẹni ká wọlé àwùjọ wọ́n máa ṣe onímọ̀ níbi ìfẹ́ ẹnu àwọn èèyàn wá ní gbẹ́tọ́ nínú ọdún tó ní ìmọ̀ wọ́n máa fẹ́ kọ́ kẹwàá àtàwọn ẹni mú àtúntò wa kó ká ní gbogbo ká lóko láwùjọ wa wà bá kú bá àbá àtẹ̀rẹ̀ ẹ̀dá akẹ́kẹ́ bá wa ṣe wá níbi ìdáhùn. àbọ̀ fún ọ pé òsì sí ìjẹ́ ìdáhùn rẹ ẹgbẹ́ òṣèlú máa ń dájú ẹ̀sìn ọlọ́run. wọ́n wá sí à afẹ́fẹ́ òṣèlú máa ń bàjẹ́ kí ni òsì ẹgbẹ́ òṣèlú olùkẹ́ ìdí sọ ọlọ́run wọn wọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti lé ìgbà wọn lọ́kẹ́ láyé lọ́kẹ́ àwọn lọ́kẹ́ yọ ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n wá ọ̀gá àbá àti pé àyíká tó lè rọra sílẹ̀ yìí ẹ̀fọ́ mi ò ní jẹ́ ọ̀gá nígbẹ́ ẹ̀fọ́ mi lè pátápátá. Ilé ìlú wọn bá ń lè pátápátá yẹn wọ́n wá sí lọ sí ìbẹ̀rù tiwọn. Lọ́wọ́ ẹgbẹ́ ká mú láti ojú pé èyí. nígbà tí wọ́n kọ́ sẹ́lẹ̀ wọ́n wá nìkẹ́ ìṣó ní kí sẹ́lẹ̀ wípé ẹ̀jẹ̀ apáìlì ọ̀nà ọjà wọ́n á jẹ́ apáìlì ọ̀nà. ìgbọ́n ẹ̀ka kí ní kòtẹ́ ìgbọ́n ẹ̀ka kí ní kòtẹ́ ìgbọ́n ẹ̀ka àgbọ̀rọ̀ apáìlì ọ̀nà àgbọ̀rọ̀ apáìlì ọ̀nà. ẹni tó kí ló lọ wọ́n wà á mú wá láti tẹ̀lé ìyọ̀nmọ́tẹ́lẹ́wọ́ ìdíjọ́ ọ̀rọ̀ wa lọ́wọ́ ẹ̀kẹ́ ìlú àwọn àmì.

a nígbà tó ń wọ́n lọ sáàyè báyìí kò tó torí pé kí wọ́n wọ́n tó fi díẹ̀ náà yìí ọmọ àgbẹ̀dọ̀ náà sọ nígbà tó kọ̀ bọ́ọ̀lù ààrẹ náà ìgbà tó ń ọba tó ń ìlọ sí ìlà. wà á bí ẹni tó

wọ́n yá yọ ní ìlú àkàtà wọn. ọba ní ìwọ yọ ní ìdílé rẹ̀. Ìtọ́ ọba ní ìwọ yọ ìdílé rẹ̀. Ṣùgbọ́n ìtọ́ wa ti bá ìlú fẹ́ rẹ̀ lọ. Ìtọ́ wa ti bá ìdílé pa ọba àtọ́nà ọba yóò. Ọba ti wọn ní òkúrẹ́. Ẹ̀yà rò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá mi ló lókùnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n ẹni tí wọ́n tó mú yẹ àtàwọn bí àtàwọn oníbà wọ́n tó mú yẹ àtàwọn oníbà ní àtàwọn owó ń ṣe láwọn oṣù ẹ̀ṣẹ̀ tí ó ti wọ́n lé ìfẹ́ mi. ẹ máa fi wọ́n tó wá sí láàárọ̀ ẹ ìwọ́n tó wá sí lọ́sọ̀ tí kò máa bọ̀ wọ́wọ́ tí kò máa bọ̀ wọ́wọ́ wọ́n máa ìfẹ́ pa wọ́n ti lọ́ wọ ìgbọ̀ yìí wọ́n ti lọ́ máa ń lọ yìí. ẹ wá lè ọ̀rọ̀ bá àtọ́mọ́tọ́lá sí láàárọ̀ àyè ọmọ àwọn ará àdúgbò wọ̀ kàá ní fífọ́ lọ́wọ́. àwọn oúnjẹ gbígbẹ láàrin yìí wọ́n lè tún bẹ́ẹ̀ tún tàbí ìrẹ̀lẹ̀ ìjẹ̀dá ayíra rẹ̀ láì láàrin láì wọ̀ láì láàrin rà ọlọ́run yóò lè fi àwọn àti wọn. bí ẹ jẹ́ ní ní ìròyìn tẹ̀lé pẹ̀lú. wọ́n ti pé kí àwọn ẹni tọ̀hún tó wọ́n àti ìwọ́n pé ẹ̀ má lè wọ́n kọ́ wọ́n lè lọ́ níbi tí ẹni bàbá fún àlẹ́ bàbá fún ìṣòro fún àwọ̀ orí tí bàbá wọn fún ẹni pé lọ́dà àdàbò lẹ́nu àdàbò ìwà àdàbò ìfọ̀ ọ̀nàwó àwọn ọlọ́ọ̀dà àbọ̀wọ́ wọ́n wọ́n ti wòye ọlọ́ọ̀dà àwọn ọlọ́ọ̀dà àbọ̀wọ́ ọlọ́ọ̀dà àti àti wọn wọ́n ti fi náà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìjọra bí wọ́n wọ́n máa ń lo onígbà ni wọ́n o ẹlẹ́kùn wọn ní ìlọ́run ni o tàbí wọ́n sí ilẹ̀ ń pè wọ́n wọ́n rárá o ìrètí bẹ́ẹ̀ o aláwo tí wọ́n ń bẹ̀rẹ̀ ni wọ́n o. wọ́n kọ̀ lọ́kọ̀ sí ìlú yìí kí ló ti mọ bẹ́ẹ̀ èyí ti bá àwọn ìtawà ìgbé ẹgbẹ́ yìí o apá àwọn ọkọ̀ náà yà sí ìlú lọ ó ní ẹ̀jẹ̀ ọkùnrin tó bá jẹ́ gbogbo tó tó ti ìwé ìdájọ́ òní wọlé lọ́kọ́ ti dá ọ̀gá ìdá àwọn ìgbàwá ẹ̀rù ìdá ti sọ lọ́wọ́ wa rẹ̀ jẹ́ ẹ̀rọ. tó bá ti ní tó bá ní ọ̀rọ̀ rẹ̀ bí mo kò yẹ àti bí mo ti kú ní ibi tí mo wà lórí rẹ̀. bẹ́ẹ̀ tó ti tẹ̀lé ní ibi tó wà lórí ló kù jẹ́. àwọn ẹ̀rín bàbá yóò

ìdókòwò ìdílé ìdílé ní ọ̀pọ̀lọpọ̀ ní máa láti máa lè fẹ́ẹ́ lè fi ọ̀rọ̀ ọdún tó wọ́n máa rà ọ̀rọ̀ ní èrò. ìdílé ìdílé ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wà bàjẹ́ ṣùgbọ́n kọ́ ọ̀tá ìṣòro ìgbà ìlànà wa torí ìbẹ̀ ọ̀sì ọ̀pọ̀ ẹ̀rọ máa ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ látàdé àtọ́kùnrin ìbẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nù. owó èyí bá a ti ń bọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀dáwọ̀ kí ni ìdílé wọn dáwọ́ ìtura ìlànà ìbẹ̀rẹ̀ ìdílé ìbára wà ní ìwọ̀n ìpàdé ọlọ́run kò pẹ́ẹ́ntì máa bẹ̀rẹ̀ kí ló ní ọ̀nà ìfún wọn kó nípa kó bá lè ṣe ìfún ọ̀sẹ̀ wọn ọlọ́run ṣe ìfún ọ̀sẹ̀ wọn ọ̀sẹ̀ kéńkèké náà wọ́n fẹ̀ ò ní kí ìgbé bọ́ọ̀lù náà ṣe àti pẹ́ẹ́ntì àwọn àbá àti sọ̀rọ̀ pé olúkú rẹ̀ ilẹ̀ ló ń tẹ̀lé o. tí láta ni mo wọ́n ti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ yẹn lọ àti àná látara kékeré ṣèǹkẹ́ òun ti wọ́n débi wọ́n máa tẹ̀lé pé màrà àwọn ẹ̀rí àgbègbè kan sáàtì sọ̀kan wà á sọ̀rọ̀ nípa rẹ̀ kí wọ́n bá wọn tí wọ́n bá ẹ̀rù kí wọ́n máa pa ẹ̀rù kí wọ́n máa ti mẹ́ kí wọ́n máa kó ọ̀rọ̀ ìgbé máa yẹ tàbí ẹ̀rí ẹ̀kọ́ tí ìyẹn tó ń fún ara rẹ̀ àyíwá ta lọ kó tí wọ́n pa tó ìgbẹ́ inú ọ̀gá rẹ̀ lọ sí ilẹ̀ rẹ̀ ẹni tí yóò ṣe é èmi lè mọ̀ sí ilẹ̀ ọ̀gá mo bá bàbá dé màá pa á dáàbò ní sáwọn ọmọ ọgbọ́n rẹ̀ lọ. bàbá ọdún orí tó ń rìn láyé náà ti lọ. ẹgbẹ́ òní ọ̀rọ̀ aláwọ̀ ìjẹ̀jọ ọ̀rọ̀ nípa ní ọkọ̀ ìjọba láwùjọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tó ń bí ìdí ọ̀gá ó ti bẹ̀rẹ̀ nígbà yẹn ṣùgbọ́n bí ìdókòwò ọ̀gbìn ìbílẹ̀ ìdára àwọn ọmọ wa ìjọ ẹ̀mí o ẹ̀mí o kò yà iṣẹ́ tí kò tẹ́lẹ̀ máa ń gbọ́dọ̀ yìí ìṣòro máa tó bá wọn ní ọ̀gbẹ́ tẹ́tẹ́ ọ̀gá náà yá gbogbo wọn tẹ́ ní tẹ̀lé ní ọ̀rọ̀ gbé lọ́rùn rẹ ẹni tí wàá ní ọ̀rọ̀ ń sọ̀tò nínú ìṣẹ̀lẹ̀ láyé. títí wọn ní ọ̀rọ̀ ń sọ̀tò ọkọ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ èyí. Ní wọ́n lù ọ́ yìí ní wọ́n dání. Tí wọ́n lọ wọ́n lù kú ọ̀hà. Ó yẹ kí wọ́n lù kí o. Nínú ìgbà wọn nágbára rẹ̀ tó ń lé yìí. Ṣẹ̀dọ̀ ìgbà orí ọwọ́ àti ọ̀hún títí ọ̀rá ìlú. Ọwọ́ àti ìbẹ̀rẹ̀ ọ̀rá ìgbẹ́ tó bá yọ̀ kọ́lọ̀ ní ẹ̀rù káàkiri ìtẹ̀lé ìbẹ̀rẹ̀ ìwọ̀n ìtẹ̀lé ìbẹ̀rẹ̀ ìmọ̀ ní kí ló mú kó parọ́ bẹ́ẹ̀ ni máa ń jẹ́ kí ìlú fi ẹ̀sìn rẹ̀ kó fi bàbá yìí yọ̀ọ́ ta ẹ̀sìn rẹ̀ ló bùrọ̀ ayé ẹ máa wú àwọn èèyàn tẹ́ ẹ bá jọ gbé ìwé ọmọ àkọsíwọ pé àkọ́dá kí ọmọ àná kí ọmọ àná rè wọ́n wà nǹkan pé àbí ìdúró ẹ̀ ẹ̀ orúkọ àwọn àti wọn kọ́ni ọ̀gá ìyá wíwọ́ ó bá yẹ kó ti ti tọ́kọ̀ ti di ẹ̀ ó bá yẹ kó ti ti ti di ẹ̀

wọ́n máa wí ní ìlú ìlú mara bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn wà ní. wọ́n fi ọ̀nà ọ̀nà ní ìlú náà lọ bẹ́ẹ̀ ni lẹ́yìn aláàrùn wáyọ̀ wọ́n dábàá bọ́ọ̀lù ní ìlú ìlú ìdá ẹjọ́ bá tó máa ń kọ́ ni. ọlọ́run ti ní ìlú ìdá yín òun ti jẹ́ òun ti dúró. wọ́n wá tẹ̀ra nígbà àwọn ẹ̀rọ ti gbẹ̀rù ti ní máa tẹ̀ ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ ló ti gbẹ̀rù ìbámu máa ń pàdé láyé. ìbámu nínú ọ̀rọ̀ nílé ẹ̀rẹ́ ma ọ̀rọ̀ nílé ẹ̀rẹ́ tó ṣe láǹfààní ìfẹ́ yìí ò ní sọ́wọ́ ọ̀rọ̀ ìfẹ́ yìí ò ní sọ́wọ́ ọ̀rọ̀ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ńlá ẹgbẹ́ ẹgbẹ́ àlàáfíà ó ti sọ ọ̀dà ayé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tí ìfẹ́ ọ̀rọ̀ máa rẹ̀ ta ó yìí lọ wá sí sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń yá ìlú ó lè fẹ́ kọ̀ nígbà gbogbo wọ́n máa ń lò sọ́dọ̀ yìí ìfẹ́ yìí ò ní sọ́wọ́ ọ̀rọ̀ Tẹ̀lé ọ̀rọ̀ ìjẹ́sẹ̀ ẹ̀dínkì ọ̀rọ̀ òkìrì ẹ̀kìnrin ọ̀rọ̀ òkìrì ó lè fún un ó lè fi láti bí ọkùnrin wọn ló ní ìyá rẹ wọn ló ní ìyá rẹ sí ìlú ìlú wáyé ìjẹ ìlú ẹni ìlú ọ̀rọ̀ ní wọn ló ní ìyá rẹ wọn lọ́rọ̀ ní ọ̀pá ọ̀mọ́ra wọn. ló bá jẹ́ pé àtàlùyẹ yìí àdébí ìgbọ̀nrẹ́ ìgbọ̀nrẹ́ náà máa ń pàmò àyẹ̀wò wọn ní àyè ẹ̀yìn máa lè ní àdéhùn ọ̀sẹ̀ yìí àdéhùn ìlú tí ọ̀dọ́ rẹ̀ àwọn ẹni ti pa ọ̀pọ̀lọpọ̀ ayé ìdáyẹ̀ ìdáyẹ̀ lórí ìdí máa tẹ̀lé ìrẹ̀ mi. Ìdí gbé yẹtẹ̀ ìdí ìrẹ̀ àwọn òṣìṣẹ́ ìgbà ń bọ̀ àwọn òṣìṣẹ́ ìgbà ń ní ìgbìmọ̀ wà fún ìyẹn pé àwọn ní bẹ́ẹ̀ sí àwọn ọdún. ẹ wà wọ́n ní ìdílé ọmọ rẹ̀ tí òkú ọ̀rọ̀ wọn padà ní ìjà ọ̀pọ̀ ọmọ ọmọ aláàbá ni o. kí máa wá lọ sí ẹ̀sẹ̀ à ìwọ ní ilé òun ẹ̀rẹ̀ lọ́wọ́ àti táwọn ti di àrẹ láti ọdún. kí wọ́n wà ní ìjọba ìdílé àrẹ sí ẹ̀ máa ń lọ nínú owó ọ̀rẹ́ mi ti ààrẹ. nígbà àwọn ọ̀rẹ́ wọ́n ti máa tẹ̀lé ìgbà yàtọ̀ níwọ̀n àwọn ọ̀gá kan òfin abala ni wọ́n bá káwọn olórí abala jẹ́ ọ́ sí ní ìgbẹ́ ìgbẹ́gbẹ́ ni. oṣù náà ìkọjá ní ah, kò fún wọn lọ́wọ́ ìlú ìkọjá èyí tó ti yára máa ti kùn ọjọ́ ìdájọ́ ti kéré tàbí ọ̀rọ̀ ọjọ́ ìdájọ́ ìjọba ìjọba ìjọba àti ìfọ̀nà wà lọ́sọ̀rọ̀ máa bá ọjọ́ ìdájọ́ ìjọba ìjọba ìjọba òkú wọn bẹ̀rẹ̀ ìrànwọ́já wá ní oníkọjá tí wọ́n fún mi ní ní ní oníkọjá abẹ́rẹ́ mi ní ní kọjá ni a àti ìdílé pátápátá ṣẹ̀fọ́n ti gbé àwọn wọ́n wá ní onílẹ̀ wọ́n sọ ní ìdẹ́gẹ́ lọ wọ́n ti gbé àwọn oníṣòro nítorí ayẹyẹ àwọn nítorí kí máa tẹ̀lé tẹ̀lé ẹ̀rí ìkẹ́ni òun ní ẹ̀rí sáà tó máa ń tẹ́ka ìyẹn lọ́dọ̀ kó àná bẹ́ẹ̀ ni ìkẹ́ni bí ìfọ́ ní làákàyè tí máa ń pa làákàyè o. èyí ni ìyọ̀ tó ń yẹ ìfọ́ ti oníkẹ̀rẹ́ mi kò ní tẹ̀lé o. wọ́n ní bí ìyọ̀ tó ń tọ̀ ní ìsìn tí ìfọ́ ti oníkẹ̀rẹ́ mi yóò mú àwọn ènìyàn tó wà lórí wọ́ọ̀lì rárá. bẹ́ẹ̀ ni ìfẹ́ ní ìyẹn gba ọdún ìsìn ká ìdúgbẹ́. bí ọ̀rọ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n dá àgbàdá rẹ̀ níwájú. yálà láti ìlú láti ìlú kò ní sọ́kà ọ̀rọ̀ nínú ìṣúná rẹ̀ ọ̀rọ̀ títẹ̀lé rẹ̀ nínú ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àmì ni. Wọ́n èyí bí èso kí ìdájọ́ ẹ̀sìn ọlọ́kùnrin rẹ̀ kó fẹ́ dáwọ́ ní bíẹ́sì tí ìsìláàmù ní ká ṣe. Mo ò tún lè tó máa tẹ̀sí tẹ̀sí wọ̀ wọ́n máa mi. Ilé ẹ̀dá tó bá ti rà mọ́ lẹ́nu máa wà wọn àbá mi. Lẹ́yìn wọ́n wọ́n máa sí ewu ẹ̀sì àwọn ẹ̀rù náà ń lọ. ṣùgbọ́n tó lóun bá yẹn lòdì ọwọ́ àwọn ẹ̀yẹ lọ́dọ̀ wọn kò sí lọ́ta o kì í tí wọ́n níbi àwọn àbá àlọ́ o. ṣùgbọ́n ẹ̀rọ òun wọ́n ṣe fọ́ ọ́n wọn wọ́n kò ní wàhálà yẹn ní ìrọ́lá o. tí wọ́n ti fi ní wàhálà yẹn ní òbí ẹbí ọmọ o. tí wọ́n ti fi fọ́ nígbà tó mo fi máa ṣe mọ́ kúrò ọ̀gá nígbà tí wọ́n bá àtọ́jú ìlú ọ̀rọ̀ kò sí ọmọ yóò tẹ̀kọ́ bí òun máa lọ́wọ́ ìwọ́n wá lọ́wọ́ ní àdàkọ̀lọ́ fẹ́. Orí gbé mi ìfẹ́ ẹni tí ó lè Ọ̀gbẹ́ tí wọ́n sí àárọ̀ fẹ́ẹ̀lú ìfẹ́ ọdún kí ló wà sí ìdìbò ìfẹ́ lùlù títẹ̀ ló sọ ẹni rẹ̀. Orí gbé bẹ̀rẹ̀ fẹ́ẹ̀lú ìfẹ́ ọdún kò ní gbọ́. Gbogbo ẹjọ́ ìjọba ní pátá lọ́rọ̀ ló ẹ̀rí kọ́ ọ̀hán ìṣẹ̀lẹ̀ ọ̀gá lórí ìlànà ìṣẹ̀lẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ àwọn olùdarí àlẹ́sìlẹ̀ ó tún wá sí ọ̀gá ó ti rí ọlọ́mọdé àrùn ìmọ̀ ìjà ìjà ìjọba ní ìfọ̀dà àrùn. Àtúntò bẹ́ẹ̀ ni mẹ́tò rẹ̀ hàpì wọ́n ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ àwà ẹ̀yìn náà. Ọlọ́mọ ọ̀gá tó ń tàbí báwò. Àwọn aláwọ̀ tàbí ní báwò ní ìpínlẹ̀ wọ́n wá sẹ́kítà àwọn ẹ̀yẹ̀ pẹ̀lú ìdílé. Ní ìpínlẹ̀ tó yẹ kí wọ́n lọ àtúntò ìlú wa. Nínú bí ìtẹ̀lẹ́tẹ̀ yìí yóò sọ ń kúrò ní ẹ̀kọ́ náà yìí. Yóò sọ ń kúrò ní kúrò ní ẹ̀kọ́ náà yìí. Ọlọ́run máa ń sọ pátá ní àná. Ó ní sí ẹ̀sí ọ̀rọ̀ ìdùnnú ẹ̀rọ wá yí èyí ẹ̀yẹ tó. Ọlọ́run ní ẹ̀rọ yóò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ní sì máa sọ àwọn ènìyàn kó òdúdú ọ̀rẹ́ gbogbo déédéé. Wọ́n máa Nítorí ìgbà ìwé ìrìn ìrìn ìgbésẹ̀ ọ̀dọ́ ẹlòmẹ ẹgbẹ́ ìgbà wọn ń sọ lè máa yá yóò dùn yóò dùn tẹ̀lé wọn ti wà lára ẹ̀ ó kà á lè lẹ́lẹ́ kó ìfọ̀ àná rẹ̀ ní ìta yóò ti gbà yóò máa wá dá yóò máa yá láàárọ̀ yẹn tù nínú kẹta ní ìgbà ìgbà ẹ̀jẹ̀ ọ̀hún tẹ̀wọ̀ pé bíbẹ̀ káwé ńlá àti bíríkì àti kó ti àti wẹ́dà wẹ́dà ọmọ náà ń tẹ̀lé ìgbà wẹ́dà ọ̀rọ̀ rẹ̀ ìjẹ́ pínpín ayé ẹ̀sìn ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni ká lọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ a títí tí àwọn ọ̀dà ìtẹ̀kẹ́lẹ̀ yìí wà á fẹ́ mọ̀ pa àwọn olóòlù àwọn olóòlù ẹ̀sìn ẹ̀kọ́. ṣùgbọ́n tó ní káfíńtà ní ọ̀rọ̀ nípa ìṣòro olóòlù kó bíbí àlọ́jà àbá àgbẹ̀ nàìjíríà òsì jẹ́ owó bí ìta àbá rẹ̀ ṣùgbọ́n ti jẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìwọ̀n tó kọ́ kọjá pé ìta ẹlọ́jà ni wọn kọ́ kọjá amẹ́ríkà ọwọ́ àwọn ẹ̀yà wa kí wọ́n fi jẹ́ yọ̀ ọ̀fẹ́ ẹ̀kọ́ yẹn báyìí ni nínú àlùjọ ìdókòtò fọ́ èyí ìdókòtò fọ́ ìwọ̀n ìlú máa sọ ó ti ṣe ó ti ṣe ìfọ́nrẹ́ ìgbẹ́lẹ́ ẹ̀rú ẹ̀rọ ìdẹ́sílẹ̀ wá yẹn wọn wọ́n kó wá ìdàmú bùjá yẹn ìdàmú bùjá yẹn wọ́n ẹ̀sẹ̀ ìlú wọ́n ẹ̀ ẹ̀sìn mú àti ìjẹ̀kẹ̀. wọ́n lè nípa ẹni nínú wa lọ iṣẹ́ ní ìlú lọ yẹn kò sínú wọ́n á lò fún àtàlẹ́ sọ̀rọ̀ náà lọ́wọ́ sẹ́lẹ̀. àti ìyàwó tó tó wù ú ìṣẹ́ ìwọlẹ́nu máa bọ̀ ọkọ̀ náà wọlé bí wọ́n kó wa wọ́n máa dá ẹ ní wọ́n tó ti máa dá àtúntò buhari oníṣẹ́ ní ní ẹ̀ẹ́dì kẹta àti àwọn ọ̀dẹ̀fẹ̀ àbá ìdílé wọn ni àìsí ṣùgbọ́n ìjà ní ìlú bá yọ ọ̀dẹ̀fẹ̀ òun ti kí wọn tí wọ́n lè máa tẹ̀sí máa tó ọ̀dọ̀ ọ̀bà bàbá àlè bẹ́ẹ̀ ni ìgbàgbé ọ̀rẹ́ ní bá yẹ ìlú buhari àti ìrọ̀rọ̀ àtúntò torí ká lórí ojú ilé tó fi lè fẹ́ ìyàwó níbi òun náà tó fi ọ̀yọ́ ìmọ̀ọ́sọ̀ ìlú ìlú ọ̀dọ̀ náà tí wọ́n sọ pé tí wọ́n yẹ kọ́ ìgbẹ́ wọn ìfẹ́ òdodo tí wọ́n yọ ìtẹ̀lé rẹ̀ mú tí òdodo yóò lọ wọn ọlọ́pàá ìfọ̀sẹ́lẹ̀ ti gbà wọn pẹ̀lú ọlọ́pàá ọlọ́pàá ti gbà ní ìlú ìfàgbé. táyì ìjọba kò lè rẹ tí wọ́n yẹ kọ́ ìgbẹ́ lọ́tẹ̀ ọlọ́pàá ayé àtẹ̀wọ́ ti gbà pé. ẹ̀yà ayé òkú sáà ti òdodo rẹ̀ tí ẹ bá yẹ àwùjọ tó kọ́ ìgbẹ́ mọ́ra ọkọ̀ láwùjọ yìí òṣèlú ọ̀gá ẹ̀dá fúnra. Àwọn yẹn ń pèsè bẹ́ẹ̀rù fídíò ni wọ́n pèsè Ìlú àwọn ìgbà ìgbà òwúrò wọ́n lè bẹ̀rẹ̀ lọ pé ìfọ́ pọ̀ ló Ṣùgbọ́n ìṣe òní kò wá lórí ilé àti ìsọ ìjọ yìí yóò fi jọ́ ọ̀rẹ́ mẹ́tàléláàárọ̀ ní ìjọba ìdílé. Ó ti gbọ́ ẹ̀ pátá ilé wọn lọ sí ẹ̀rọ àìsàn. Ó mọ̀ sí oṣù ẹ̀yìnbó fún àwọn àwọn ènìyàn lọ́wọ́ láti padà ìwọ́ káàkiri àyàlá lórí káàkiri. Olú máa ń ṣe ilé ìtẹ̀lú àwọn ẹni báyìí lọ́wọ́ wa ṣe الله لكم الله وإياكم. الحمد لله الله العظيم وعلى آله كيف تكون من اتباع الهوى الاتباع على كتاب الله عز وجل وفيه من الرسول وفيه الشفاء للصدور قال سبحانه وتعالى يا ايها الناس وجاءتكم جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قال الخوف من الله والحياء من الله سبحانه وتعالى فيا من تكلم واحد وكانت قائمها والمنادى أكاد خاف الله وهو الشيطان أن لا تستحي من الله وهو الله يقول إبراهيم بن لأنه رحمه الله على هوى يبكي وقال الله يشفي وعلم أن من الدين ولا أنفذ الأعواء أن تقارب من تعالى من الله وهذا أخي في شعب الإيمان تعرف مباهلة بالنفس راضية أتفكر بالعواقب والنتائج وهل اتباع الهوى إلا عواقب وقيمه ومتاعب كثيرة إن يستجمع الهوى هواه ويقوم من المحارب والمصائب والمناكب ويظهر في هذه فيها كما تقر الحائل لا أمن لا يا هدف لا إن عملت جذورته التي يعني كان هواه حتى لو كان ذلك حقه وحاله وصراله قال تعالى لهم يعقلوا ولم ما مكانه ويعين أمره وصلوا كلامهم وقال علي رضي الله عنه إن أخذتم ما عرض عليكم اتباع الهوى وكل الأمل فأن اتباع الهوى فيصد عن الحق وأن يكون الأمل فيمسك الآخر وعلم الحوى الكلام كلام الله وقال الحبيب أجمع محمد صلى الله عليه وسلم وشر الأمور مفتاحها وكل مدرسة فيها وكل فكرة في القرآن وكل ضلالة في النار. أنتم طبعا عليها الحمد. وقد يمكن أن يكون èyí náà ní ìgbẹ́ ìjọba. akọ̀rọ̀ bí àti ìjọba agbọ́dọ̀ ẹ̀rọ ọ̀ṣọ́nà ọ̀rọ̀ ìjọba kọ́ra kò tó yà wàrà bẹ́ẹ̀ àwọn olùpẹ̀lẹ́ ẹ̀ pátápátá lọ́ọ̀rì ọjọ́ àti òní. ìyẹn tẹ̀lé ọ̀rọ̀ yìí àìpẹ́ ọ̀rọ̀ nípa nípa tẹ̀lé ìgbẹ́rún òun náà ní àtiwọ́ ọ̀ṣọ́ nípa rẹ̀ ó ti kékeré ọlọ́mọba àìjọba ó wà àtìkọ́ nípa rẹ̀ kò sí ìtẹ́lẹ́gbẹ́ta ìlọ́sọ̀ ìlú ẹ̀rọ tẹ̀lé ìlú àwọn mẹ́tẹ̀lẹ́ ìlú wọ́n fara wọn lè máa ṣe. ìfẹ́ ẹni ẹni káwọn ìlànà èso yìí nígbà tó fẹ́ pé ọmọ obìnrin tó ń kí bàbá rẹ̀ tó ń mú gbogbo ìgbà ọjọ́ ìgbàlè àwọn ọmọ àti ara ni wọ́n sì wá láti ọdún ọdún ọdún ní ìgbà tẹ́lẹ̀ ìgbàlè wọ́n jọ máa sùn owó fi ṣẹlẹ̀ fún wọn lọ ọdún wa jẹ́ sọ́rí ọ̀sán sí kẹ́sàn sí títẹ̀ ṣe yọ wá dà ẹ̀yìn ọ̀gá ní o ẹ̀yìn ìjọba yẹn ìfẹ́ ẹni ó fi lọ sọ ẹ̀jẹ̀ wọ́n sọ wọ́n dà sí.

ọlọ́run òsínú ti pè é ọtúntì ọlọ́run wá ní ọlọ́run ti pa ní ẹ wà á nípa ẹnu ọdún ní àdáyọ kí ni máa ẹnu òun náà ní kíkọ ní ilé pátápátá torí kíkà tí ti àwọn ìfẹ́ máa ń ìlú jẹ́ torí tí àgbẹ̀wò wọn bá jókòó sí ìfẹ́ ẹni wò ní máa ti káàkiri. ìwé ní pé tí ó ń bèrè ààrẹ wọ ààrẹ ọ̀sọ̀dù àwọn tí wọ́n ń kó àmì àtàrí. kí ni tí wọ́n parí wọ́n á lè lọ mo ti tàgàrà àti ọjọ́ wọ́n á lè mẹ́rin kalẹ̀ sí kánáyà ilé ìgbọ́ àwọn ilé ìgbàgbọ́ á ń bá àmú lé mo ti tàgàrà wọ́n á ti mú ìjọba rẹ̀ òun ti rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè sọ lágbára wa wọn bí àwọn ẹni tí wọ́n máa papọ̀ hàn lẹ́yìn tí a yìí fún àwọn sí àwọn oníṣòwò tẹ́lẹ̀ ìwé tó lọ sí ìrìn àwọn ilé ìyá rẹ̀. èmi ò ṣẹ̀tọ̀ hàn ìta hàn pẹ̀lú ìfarabalẹ̀ pẹ̀lú ìrọ̀rùn wọn wọ́n á ìlú tó fà á ní ìmọ̀ àyà àtijọ́. ó ní láti máa gbé kọ̀ọ̀kan fún ọmọ ìgbé ìsúná ìlú fún ìsúná pé ìsá máa ọmọ ẹ̀rẹ́ ìsúkú nìyẹn ìdá ọkùnrin máa wá fún ìsúná wọn nípa láàrin ọ̀sẹ̀ nínú àwọn àgbọ̀wọ́ ìlẹ̀kùn àwọn ọ̀lẹ́fẹ́ ọlọ́dún ìlú àtìgbọ̀kọ̀ àǹtàlẹ̀ nígbà àti àgbẹ̀ àwọn ìlàkọ̀dẹ̀ ọlọ́wọ́ wà pé ìlú pẹ̀lú ní ọ̀mẹ́rẹ̀ ní àwọn ìgbẹ́gbẹ́ ìwà ìlú bákan tí ìlà ti ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ẹ̀dẹ́ ní ìlú ìlú àbọ̀ ìjọ ìjọ ọjọ́ náà ó ní ẹ̀rí ìbẹ̀rù ó ní máa ń bá ìlú ìlú ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú máa ń tẹ́lẹ̀ òṣèlú rẹ̀ ó ní ẹ̀mọ̀ rẹ̀ ń gbé gbogbo ìjọba ìbẹ̀rù nínú ọ̀rẹ́ rẹ̀ tó bá ìlú máa ń bẹ̀rù ẹni tí ń rí ẹni tí ń wò ìfẹ́ bí ó tó àti ìṣẹ̀lẹ̀ ìdíje ẹlòmí kò sí ojúṣe rẹ̀ nínú ilé kò sí rẹ̀ ní yàrá àtọ́jọ́ ní tàbí fún ìyàwó kí ló ti bá àtúntò ẹni lọ. ṣùgbọ́n bá wọn wọ́n kí ipò fún ọba tó ṣe ìgbà yóò tó yóò kí ni yóò máa ta àwọn ojúṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ọ̀sẹ̀lẹ̀ àti ọkọ rẹ̀ ni. kí ló bá ìbẹ̀ ẹni lọ ìfẹ́ ẹni kí olùdókòwò olùdíjẹ̀lẹ̀ olùdókòwò ayé ẹ̀ṣẹ̀ kí ló máa ṣe pẹ̀lú tẹ́lẹ̀ ìnura lọ́pọ̀lọpọ̀ ọba ìṣe máa ń bẹ́ ìbàdàn ìṣe wọn ń lọ pẹ̀lú máa ń ara àgbẹ̀ tí wọn wá ìṣẹ́jú tó bá ti dìde wọ́n ti lọ àwọn ìlú òkú ìjọba tó bá ti máa fi inú òun jẹ lọ àti ìgbẹ́lẹ̀ máa rù bẹ́ẹ̀ ni mo máa ṣe ẹ̀yìn yẹn. ibi tó yẹ kí ìlú òun dúró kó máa ń fi ọlọ́run kó máa ń fi ọlọ́run ṣẹ̀tọ́ ló wá ṣe é ní ìlú rẹ̀ bí wọ́n ti wá sí i wọ́n ti wá ẹ̀sẹ̀ nílẹ̀ nínú pé ó fi lé lọ́nà. bẹ́ẹ̀ ni wọ́n ti lè bí iṣẹ́ ìtọ́jú ti fún ọ̀pọ̀lọpọ̀ kúrò ní ìtọ́jú rẹ̀ nínú ọ̀nà tí wọ́n bá kéde káàkiri rẹ̀ wípé àwọn àpá àbájọ tó ṣe ọlọ́run táàmù ẹ̀sìn ọ̀pẹ́ dáhùn tó ṣe wọ́n sábà náà ṣe kíkọ̀ wá ti wá àtúnlẹ̀. ẹ̀ẹ́dì tó ń ti lọ tí wọ́n wá sí ẹgbẹ́ nínú àwọn olóńgbò wáyé ọ̀kan ní àwọn ẹbí pọ̀ wáyé ẹ̀rọ lọ kọ́ sí à ìrora sí ara wọn. kí ló wà ìdílé àwọn ará torí kí ẹni tí ọ̀pọ̀ fẹ́ lọ́wọ́ ló àbá àwọn ẹ̀yà wá sí òun yẹn lọ́pọ̀lọpọ̀ rẹ̀ yìí. àwọn ọmọ ọmọ ẹ̀ máa ń sọ gbogbo wa èyí wọ́n tẹ̀lé nípa àwọn ọmọ ẹ̀ máa ń sọ gbogbo wa. ṣùgbọ́n mo ti ṣẹ̀dá ń fún mi. ìdílé ìyàwó ìgbẹ́ inú wa jẹ̀ wá ẹgbẹ́ sáà olùdíkì nínú ọ̀pọ̀ nínú ọwọ́ adé bàtí kéka lè jẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ abẹ́rẹ́ ìṣẹ̀lá yìí ọlọ́wọ́ bá lè jẹ́ra ọwọ́ àìṣọ̀ra ó lè nìkú ìjọba jẹ́rẹ̀ tó ṣe tẹ́lẹ̀ tó bá rí ìbáṣe ìṣẹ́ ayé yàtọ̀ sí àná lọ yà ní ọ̀rẹ́ yàgbọ́ àti ewu ó lè jẹ́ tó bá tẹ̀lé tó ṣe lọ́wọ́ lọ́wọ́ ó sì kẹ́ni ààrẹ kú òun ìfẹ́ ẹ̀rọ àlùfẹ́sẹ̀ màmí wọn ìlú mẹ́tẹ́ ìfẹ́ ẹ̀rọ ọ̀wọ́ àtàdé àyíká ọ̀nà ọ̀gá sọ̀rọ̀ sọ̀rọ̀ wà òkà ìfẹ́ ẹ̀rọ àwọn ẹ̀rọ ọ̀wọ́ àti ìfẹ́ ẹ̀rọ ọ̀nà ara rẹ̀ nígbà tó ń gbé ìfẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀ pé àtùgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àdá àtùgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò dá. Torí ti tí ó bá lè lè nínú àlàáfíà náà dé ibi tí wọ́n bá sùkú bẹ́ẹ̀ ni. Ẹni tí wọ́n fẹ́ nígbà kára bọ̀ wọ́n bá wọ́n máa sùkú rẹ̀. Torí tí ẹni ìgbẹ́ ti ẹni ta ni àwọn ọmọ rẹ̀ ló ti ṣèlè pọ̀. Lẹ́yìn yìí ni wọ́n pẹ̀lú pátápátá lọ́wọ́ tí èyí bá yìí yóò lọ wá fún ilé nàìjíríà yóò lọ wá fún wọn àti àwọn ìgbà ẹ má tẹ̀lé bẹ mọ́ ẹ kó tẹ̀lé tó ti wúlé tó bí ìgbà ní ìlú òkè lọ. Èmi kì í wà ní ìtura ẹ̀ àjọ èmi kò fẹ́ ṣe é mọ̀ ó ti bó ìyáyé ìjọba tó wá ti tóbi ó wá ti tóbi jẹ ọ̀gá sákàrà bẹ́ẹ̀ ẹgbẹ́ àti ti bẹ̀ ni wọn káfọ́ ọ̀pọ̀ àìníyé káfọ́ nípa àtúbọ̀tẹ́ ti tẹ̀ mẹ́ káàtì máa rí mú nípa ìjẹ̀rú ọmọ ọ̀gá káàtì máa rí mú ọmọ ọ̀gá káàtì máa rí mú ọmọ ọ̀gá lórí ìwọ́rì láti máa dọ́wọ́ dọ́wọ́ àti pàṣẹ ìtẹ́ẹ̀mù ọ̀rọ̀ ní ìgbésẹ̀ nípa ọ̀kan wa. ẹgbẹ́ nípa ìgbésẹ̀ àjọ ọ̀rọ̀ ìwà mi ẹ̀rọ tó bá ti ìgbà nípa ìgbésẹ̀ ọ̀rọ̀ náà àti ìfẹ́ gbogbo ní ìyàrá ẹ̀yà ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bíbí àyè òkú àwọn ìgbésẹ̀ wà ní ìgbésẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ olùkọ́ni ìgbọ̀nmọ́ lóde ọ̀dọ̀ ìjọba lóde wa ìtọ́wọ́ ní ìgbà tí wọ́n fẹ́ gbé ní ọdún tó ń sọ wọn bẹ̀rẹ̀ lọ́nà àtàwọn ọ̀gbẹ́ àtàwọn ọ̀gbẹ́ sáré àádá tí wọ́n fẹ́ gbé ọlọ́mọ tó láti fẹ́ sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ olùkọ́ àtàwọn olùkọ́ àtàwọn sọ wa àtàwọn ọ̀gbẹ́ sáré lọ́kọ̀ àádá èyí ni aláta ìjà sọ̀rọ̀ kò sí lẹ́sọ̀ fún wa èyí ni aláta ìjà sọ̀rọ̀ fún wa bẹ̀rẹ̀ aláta ìjà sọ̀rọ̀ fún wa bẹ̀rẹ̀ اللهم احفظ الاسلام والمسلمين وافيد الشرك والمشركين اللهم دمر الشرك والمشركين اللهم دمر الشرك والمشركين ودمر اعداء اعداء الدين اللهم ثبت مبارك على اعدائي ثبت مبارك على اعدائي ثبت عليهم كيف كنت كل تعليم محبة الرسول شكل الجمع فرد الجمع إجلال فينا وفي مفهومه أنت على كل شيء قدير لا تنحر الإبرار لا تنحر الإبرار لا تنحر الإبرار تسليم دعانا إنا نعوذ بك بدعاء لا إنا نعوذ بك بدعاء لا إنا نعوذ بك بدعاء لا يسمع أنت عرفت للدعاء ووزن لإجابتك وقضى إليك نفسنا وأكد من السماء وأكد من السماء والإجرام إنك لا تؤمن من الآن ربنا أعطينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أعطينا من أزواجنا وذريتنا قرة عين واسقنا للمتقين إماما وقنا بنا على الفقر وثبت أقدامنا وانصرنا على قوم الكافرين وانصرنا على قوم الكافرين وانصرنا على قوم الكافرين وصلى الله وسلم على سيدنا محمد وعلى الأولاد أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك